dàbò dàbò dàbò dàbò means cover dàbò means cover Bami da aṣọ bo ẹsẹ̀ mi bá mi da aṣọ bo ẹsẹ̀ mi